الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا اشهد ان لا اله الا الله وحده لا شريك له ولي الصالحين واشهد ان محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة وترك الأمة على نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هذيكم أما بعد فإن أصدق الهدي كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وبعد عباد الله يرحمكم الله أيها المقتفون بآثار القدماء من أصحاب المجالس والكتاتيب أتدرون كيف الاكتفاء به وهو العمل بما عملوا وترك ما تركوا على صدره وقال تعالى ولكن كونوا ربانيون بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال تعالى ولكل جعلنا منكم شريعة ومن حاجة وقال تعالى عنه ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال تعالى فبهداهم اقتدي وقال تعالى لقد كان لكم فيهم أسوة حسنة وقال تعالى فاذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى فتدافع جنوبهم عن المداجع وقال تعالى يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وقال تعالى تراهم ركعا سجدا يطلبون فضلا من ربهم ورضوانا وقال تعالى فاقرأوا ما تيسر من القرآن وقال تعالى يا أيها المزمل قم الليل إلا قليلا وقال تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمن تستكثر ولربك فاصبر وفي الحديث قول عليه الصلاة والسلام من تقرب إلي شكرا ربي من تقرب إلي شكرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا ومن أتاني يمشي أتيته هربلا وقال عليه الصلاة والسلام أبدي لا يزال الأرض يتقرب إلي بالمراحل حتى أحبه وإذا أحببته كنت سمعه الذي أسمع به وبصره التي يمسك بها ورجلاه التي يمسك بها وإذا سألني أعطيته وفي الحديث عليه الصلاة والسلام من أراد به من ذكرني في نفسي ذكرته في نفسي وقال عليه الصلاة والسلام من صلى علي مرة صلى الله به على أشعر به صلى الله عليها بها أشرا ومن شر علي أشرا صلى الله عليه مئة ومن صلى علي مئة صلى الله عليه ألف ومن صلى علي ألفا وجبت له شفاعتي أو كما قال فقال عليه الصلاة والسلام عن ربه عبدي إذا ذكرتني ذكرته وإن نسيتني نسيته أو كما قال تنظر عليه دافع بمالي قالت أن على شيء كاسيما كوسرنا كماننا كبا أن بسوقها كبا أن kala كلا تندك على جيسان يمولا نمان على بدون ياسرون فنسرو أنك على دان على ساكفني asinsiyɔlo kafo ani na nyasɔrɔ ni nafa sɔrɔ ni fɛn sɔrɔ ani alabatɔ nyasɔrɔ ani bɛ di ma wala an ka gbɛɛ ala sen di ma nga ala lɔ na nyaami baawa di na nyaami asimaaya a jaara kendeya ken kone lamaniya aniya harje firon ballo ladi ala ala soniya ala sin tawola anen ga ala dan ala sin kandandi e lo siraka men be fila alama men be diyanen ale kilandu siro men kan alfa kendo lesla kende koto anen ga ala dan ala sin kanka lañine jawo la, anen ma sibo ane anen nammaro be anin kunna kuyama sababu jawo be alasin be kisanin gemar jamano be la anin ala ni sida anin kuran anin labanti anin halakol anin ala tanka ina shaitan na ala nambaro na ala marsar wala alasin kita sifa be la anin kuran ni haji kinyalo anin ga ala dana sin girbo be kafal girbe bajin be nin kullo bankero folo ni laban wala ma ni doman nyoro ndamari tema ni ala tema ala bala fata sa be ka farme anata ala dan ala sinna banul be mutani nga ka nyama ma ka nyama akisifa be ala sinna di goto hal be be arjana si ma ko ala men far ala ya fe be o ko ala lu ko bula ma ila lu ko tan se ni se ba jom ko ko ala ka sa ma ka wa kan dia o no ma san jawe su le jo ka ka sa ka be ho jama ka ra wa sara annabi suko sanjiro ken kemnanta naninna kila ban kera ñin karole kono iba kilimandila sama sibito ño sibili jamo anni misilolu banko karo bela anin dorbaje fanke subone kawandodi be yeɗa kafe kilamandolu be anin kala dadi jarta fana ke ñala anin sa jama aɗoɗo korwula maylale jamona naɗon mbina kurɓola mayla kawa tirtan sawa septembre 2022 tanzania hata sudan alama sakilinir ronin allah ara kuma wani to nya ma qur'an ki fiya be tinin din saran ki dio ala ni ma nya ni ma ki ala ma nya a be da ma ba be kuma kura fo dinoro ani ma nya do ani ka balan ku ko do la amare fil da afuda si halo odo ma do ko jamu ma ila jaamo ani men ka la أيها المختصر بآثار القدماء بقنقوة القرديك موربونو لالمبونو سوفيولو وليكوندانكولو مونيمابونو mbebekilla aɗo mawɗo kondankolo aɗo nene kalɓe ɓuɗala alfalla siwudu noma. nooma aɗo majjisi tiyoɗo anaɗo kalanda tiyoɗo aɗo yaɗon natake ñaɗi nafana bulara alifa lasiri wala nɔ mɛ ale kelen kan ale ka bula alifa lasiri kɔtɔ nɔ ale y'ale de k'a kɛ ɲaamu ba a kɛ ɲaamu mɛn de e ka mɛn kɛ ale y'o kɛ e ka mɛn kɛ ale kana fɔɔrin tɛ saran tɛ kankularen alifa nɔma t'a dɔn kabila ala nɔ ani kira ani alifa o man kankularen lɔra rɔ si ala waati o laha. واطيعوا الرسول واولو الامر منكم اما كان يبدا على النوم على يبدا كلا نوم اتولي عجم الله الفا فولو اذا كنيام على كنيام على فانيام على كوان بمر كنت بكر بلن لا لاجن ما لنبا وجل بيسا كاسا ما كان لو سنغال ان تارا وبي اي اصل كاتيان اي كاتيان على الله ما كيوان نبا تريا تريا على كو أفل تعلموا ولكن كونوا ربانيون بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون كلا نعبر بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون تعلمون الفافرو يا كيامي majisiyo kalan dafiyar ya kalan wani no ya kalan duwati ya kalan no ya kalan

aniyar kiti wallo aniyar kita bolo karanka kita bo karanka futandi samai su do karandi na koya fo nyamu alfa folo le kan wala dite wala be me folo haji su ti obe karanda ti obe ila bi no karanda si o su le na bi amana ara kan la kala fo na bi harafo fura ala qur'ana sal sura al karantu bere ba ka fo na si akara da si ya kelen fula alano arara ko ano tanga amanta tanga akala fo ku wara to le ko ana tarpila anane kilabu le kana do kilabu ne kilabu ba kilabu ke manga kilabu ba fanna o sanna ale do karani Mujhe Allah ka bela kariyo asmawiyo kasele tando abezo la taro abezo la taro ಸೀರಲ ತರಲ ನಗುವಲ ತರಲ ನಾವಲ ತರಲ ಬಲಗಲ ತರಲ ಸರ್ಫಲ ತರಲ ಉಸೂಲಲ್ಲ ತರಲ ಅಲ್ಲಿ ತಿನ್ನು ಒಕ್ಕಲಲ್ಲಿ ಎಕ್ಕಲ ಇಸ್ರೋಲ ಯಾರು ಸಿದ್ದು ಒಕ್ಕಲಲ್ಲಿ ನೋಡ ಕರಾವಳಿ ಕಾಪಾಂದೆ ಬರ ಕಣ್ಣೀರು ನಾನು ಮಾಡುವ ಜೊತೆ ಒಂದು ಆಚೆಲ್ಲ ಸಿಗೋಣ ನಂಗೆ ಸೋಮರಲ್ಲ ಚಂದರ್ಮ ಮಾಡೋದು ಎಂಬಿಕಲ್ಲುವಾಗ ಕರೆನಾಲ ಜಾನವು ಅಲ್ಲಿ ಇತರೆ ಜಾನ ಜೊತೆ ಅದನ್ನು ಇತರೆ ಜಾನ jama'a abin abin dina da labe kula jama'a kuna da labe karan da su mu ma ne mu wuri alkara su launa wanda sira kodo kara sa da kodo da al muqaddim lati jama'a sai zuwa ka an da qadim wa an al khabir ita mu ma sa kodo ne da kilma di ruwa alkara na wanda Allah karam awda mu karam alina mu karam ne alina ni kono jama'a ne jama'a da la majlis wa normal ala ko nde karanta da yan nan wanda karanta yana karanta ko to ya ta ko to ya ta sa da ni sa da ba sa da kin karanta jama'a majin jama'a mu karanta ko ni ma ko ke ni kuma kala yo ya ba na mo ya ke ba na da ma ke da mo da karanta da mutin na da ko sina ala da balafa yamma ne da ta kakulota londila kodi ta sabula wani suna muka ta kira momo ya sira alala yana dinyo ya yi amara a karan da amara a kiratin ba si ba si ba a ran kuda ni sun yi dukkan karan ne a tana ayyuka yi a rana da kafe a kana kuri da kun na tuwa an kasa ran ajiya fon yin maganin muskar alfama kurfani kuna ta e, ta laya albe ni tun ni ko bela karawata ta fara sanan murkan alƙoda ji ndara tuba yansi amakali fɔlɔ fɔnkɔrɔ a bɛ a bɛ kalan na lo ɛ taa mɔɔrɔ lo kɔrɔ tiɲɛ ta kɔnɔ o bɛɛ fila kalan la kalan bɛ ka si a kan ekɔli miliyari tan saba tan naani mɛ n bɛ na kalan na bi n'a kɔni da mɔɔ jɛ ne bɛ kalan na ngornen kala ko oɗaɗi aɗumor kalami kilawo kana kilawo ka kilawo ka damin seeduwa wala to kilawo ɓe kalana maɗa ko konnaɓe ga sori tunɗa ɓe kalanda kono to kamuɗu kalandi wala ɗore kamuɗu kalandi ate ko njanda ate ba nde kala ade ba kulo kala nde fataro fono ko ano fata ba ko bon ko to fana ke ba be jala san be so da kunna ma kala ko jasa ani be to ma fa ko jaso karam man ta ndo ruwa bala karam be karam ndo ruwa ali ma ko ta din din wala nga din no ya ma ni selama ya mu karam ni ta alfa yo na lu mo ya ta kan ya karam ba ya ba yo sira franya wala kulli jana minkum shir'ata wa min haja ngala za alfa ta sidola wori ngel ni sinde ko do bandi da ko fa yo kan no to don ba ro do be ya ki be ya ki be da men ila sa ko la ya ìlànà ìlànà ìlànà lọ́dọ̀ yàrá ebi mi ń kọ́ra yóò lè kàrà kúnà àlùfáàjì ọ̀sùn lọ́dọ̀ yàrá. kí ní àwọn náà bọ̀ ọ̀jà àrísí ìjà àwọn fún abẹ́sí gbé ewu sínú ọ̀rọ̀ ìjà àwọn kí o lè kọ́ra àlùfáàjì ọ̀dọ̀ ọ̀jà ìjà ní ìsàbọ̀ ọ̀dọ̀ mi lọ́dẹ̀ mọ̀ra bàdá fẹ́ mọ̀ra mọ́mọ́ kan kọ́dọ̀ bọ́dẹ̀ nyɛmba nkɔrɔ gyaama ɔbɛ ɛkyɛw abɛɛ bɛ lagare no abɛɛ pa ala sɛbɛ ko nyɛ na mɛni mo kiri ɔna ɔbɛ kiri abɔ ta ne ba ɔna nɔra mɛni mo kiri ɔna bɛɛ pa ala na sɛnɛ ala ko nya tɛ ma ama ɔna kɛ nya ani nya ti nya ala sari ti ɔna kɛ nya sari ɔna nya abɛɛ bɛ kabila ne ba dɛ ala kan wo bɛɛ la ala gyaama ɔna asa gyaama den sɔ ne kala la ala gyaama ale asuma ye kala ne ye asena ale bɛ sanu ko nya la.

ètò ọ̀sán àmàkà ọ̀sẹ̀lá ẹyẹ mi ló jọ jẹ fún mi mọ́ alámẹ́ta mọ́ ní kára ní abẹ́ dáadáa fún kí ẹ máa fún wọn ẹgbẹ́ kára ní lọ́jà ìrántí wa kára náà ṣùgbọ́n kámbà ní ní ti ìdá ìyẹ ní ilé àwọn ilé wa lọ́nà ìyá sọ̀rọ̀ iye kára ní mọ́ lọ́wọ́ rẹ̀ kẹ́ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ àbí àbẹ́ máa lọ́wọ́ yà fọ́ lọ́kọ̀ àwọn ala kɔrɔle kɔni jana ni kɔn sira kɔnɔ ala bɛ na bila taara n sira n bɛ nin sini ne ban jama jago kelen bɛɛ ta de ka kelen bɛɛ ta de ka kelen ala ma fara wa. lemu misasani jamu maale ke konda ale ta ha tele jinja bene ijibri foja ara abo ne sula ne mo ton yala ta abo mo kala de tuja maale ta ma jabo ibn asa fa kala na lanka ara mo ma jabo hanifa lanka ibn ibn taymiya kala na lanka Barinke tsanin da nimola matakon yau, imu jahil wa daular. Yawon ba da wasu ofisiyali karambalo ne, ofisiyali ba ka wasu mu karambalo ne. Ni ba sa da Senegal ba ka wasu mu karambalo ne, ba ma faransa kan wani wurin duk da Senegal. Gambia ba ka wasu na adesu karambalo na ma an kare no Gambia jinanisa ko a tɔgɔ sera ka wa kala balo la a man puti kɛ sɔnɔ ko de jinanisa o dɔ i bɛ taa mɛ don ni mɔgɔ la ma i ka bɔ kan i bɔ kala balo i m'a ye tuma kalan dɔw fana ma kalan balo le ti ni arabu kalan ni dara la kalan bɛɛ sisan jaati wala ma kabila ni ba a ma n'o le wala na mɔgɔ ta bi yan i ye sari i bɛ ne bɛ sari de ba ni nana misi yɛrɛ kan na ne ma la wale sɔrɔ tɛbɛ bɛ wale o la mɛ ba a ma wɔ kalan si fa de oɗon yiɗo malike majja ha ɓooɗo itoma hani laddari karam seeko usani itoma malike majja o kiidiyono itoɓe jan eɓe karam mbaɗe kiidiyono ahuda tuma karanno karannaɗo kon ala karanno tuma karanno kon wala aɓe dawɗa ala allah majja wa aɗi ɓoɗo karanna hanni ɗiɗo ɗaw ima ni toje min teniya mana mala min teniya ima jambi ka fahamu ala majja o teja ni ko maliki ko fahamuna akida ka bi kari kira ni b'o faamu la ete i bi tɛmɛ i t'a faamu la ete abu hamu faamu la ba i kan dama tɛ ko ne ma i bɛ daa misɔrɔ dama tɛ kan o la ni nɔri kan ni mari kɛ man jan bɔ alifa dɔ la taa tu musoro fiyɛ ne ja ha a bɛ kari kira na kira bɔ sunfin kira bɔ aljinno ka ni sufi sa ye sufi ara no le ni mo sufi karambala amon ya bi sufi kwa kan no ni mo ba ba di no le ba da karambala ko le ta na karanda e ma sufi ara mo ga ni le albe ni no karanda da si lo da ya wo no ya kana ja kilo mo fo le ya di na ja le ta sa ba ba da ye pa le ko mori ya ta mori ya anyan na karanda ta karanda e kamo ala ala ba ti nya le kama tara sira ya je ya tara yan ya fanna la min yan nan tara ya tara wakan albe kala da ba kana je ken na do moro ka ko do so do moro ima ni kala bolo dun da moro ya la fa tinya la le kala ta be da man kala ta bala da moro ya ja ni ya la ja moro ke bara na fo mo ko men kala don na ba ni tibi bai kala ta wo dun ja ni ya la man man man moro ya sino no wala na ale bi n'o taara nin mɔgɔ ya so ale ya ne ko ne jala ne ko sɔrɔ na ya a n'a la a n'a y'a la ya kilima de mɔgɔ ya sira sa dɔ kilima a ye jaa kan ka y'a kilima ni lɔn dɔ la manden ka y'a kilima ni lɔn dɔ la fɔlɔ ne y'a kilima ni lɔn dɔ la mɔgɔ kan ye ko ale y'a ko dɔn ne y'a ye ko diinɛ la o tɛ yama ye arabu kalan nɔ ko nka afirika sanfɛ arabu ya nka n ala ko arabu la imaamu cɛ fɔlɔ ɲa ale ko n bɛ n falen la ko n na sira mɔrɔ tɔ ta ɲɔ n bɛ n falen la ko n na sini suba mɔrɔ n bɛ n falen la ko jaa kan ka mɔrɔ ba yi te mu jaa kan ko ma ɲɛ ka mɔrɔ e te falen ko arabu ila y'a ci de la ila yɔ do a ala sɔn ta o la mɔ fɔlɔ de y'a kɛlɛ n'a b'a kɛ nɔ si o si ɲɛ tɛ bi tɛ dɛ ɲɛ tɛ bi amu tɛ dɛ tɔn ka bi ka kiyɔrɔ. Allah sọ pé rabbana hab lana min azwajina àní duwa bá àdéhùn ìyẹn ìbáyé fún ọmọ ìṣe àwọn ọmọdé àkọmọ ẹdùn ara sí àkíyèsí ara sọlọmọ nọrọ ẹdẹ rẹmi asọdọra jama asọdọra dawuda asọdọra majisi balùwìnà kọńkọ báyìnà jawo kẹlẹrà nsìlá bíyàdìrà sẹẹdà àdìbáyìnà àbẹlẹ olówó fana ká àbíyá kẹlẹ náà yẹ ara rẹ ìmáyé bá a kọ sọ bá a kọ sọ mọ olùbárẹ nde mooru baale ko booru baale ala ŋa ña ala na moori ala taalibe noon ala taalibe parole ke ala ŋa ña moori ala ala kulo bee sama moori ala e ala na ala yaa kaa ñaam wani mo moori ala tulo a daano man siya mu sikuna o bela bee ka wulu denni bi ka moori o bele kabi yaa ko ne moori ne ka mi le kabi yaa funo kuraa fi sifa ko ne ma fi si yaa tuma kala noon la kanaale ne taano lu ani formation àtọ̀lá mọ̀ríkára bí ní ìkàtí pàtàkùnà yá sí síta mọ̀ta na fọ́jám kíra rọ̀ nanyin da ajiyar ka la kuran na la hajiyar ya moro na da ajiyar ya ce mai ka la sama sama ta ba ka sa la fara na so ku mo ya ku mo in ka ko da ajiyar sa ni ni ba ba kira ne to da ka ko ko birikanu baasuna ale taa diɲɛ kunnaw lu jaara ɛɛ ɲaamaadu lu jaara ɛɛ haadu lu jaara tuma kala ɲɔgɔn yɛrɛ kala la yɛ kun jama nɔrɔ maa ye taa sɔrɔ se jɔ la ne taa jɔ la ne tɛ mɔrɔ ɲɛ na kun jɛ jama la ba ye tila kala mɔ k'a de k'u de jaara wa ale ma kala ale sɔn mɔri ala ale bi ɲɔgɔn kala da la dɛni muso sugu ma o bɛɛ mi dɛni sumɔ mɔsi kɛ da ma o bɛɛ mi dɛni dɛni ɲaamaadu kɛ da ma da ka fɔ ma adájọ́ ẹ̀kọ́ náà ọ̀rọ̀ mọ́rọ̀ rẹ̀ tó àṣà lè bí ọ̀yẹ̀ àníyàn mọ́sọ̀ yẹ àníyàn ní àbọ̀gá kẹ́ńdọ̀ pàdé fúdà kẹ́ńdọ̀ abúlẹ̀ ẹ̀sìn àkọ́rọ̀ kan bí àti yánu alákányá aláfányá aláfányá làkàlẹ́ ọ̀sán hasana àbí yá bá ń fa fọlọ́ yẹ máa yẹ adé alákan yá kányá ní mà dọ́rọ́ mɔmɔrɔ le sɔrɔ mɔ sira den na i ma yamuna a mɔra ka sira la ni e tɛ sira la ni yɛlɛma a ko de kɛlɛ fanti yo diɔ ni mɔli y'a dɔ y'a se kan fa i t'a bolo ni e ma fɛn ma ne ɲa a fɛn kɛ o ko n tɛ a tɛ fɛn o de bɛ sira mɔrɔ le ti y'a ka ɲa ni maa mɔrɔ sɔrɔ la fɛn mɔri a muna ne ka wele a ni mɔri a ni duwaja wɔsɔ k'o dan dan fanti kuru la a ti kira ka sira walasa a ti kuru la ka saba yɔrɔ ka saba yɔrɔ aláàtọ̀ ọ̀fọ̀ sí àmì ìlàsọ ọmọdé àjọ́tọ̀ ìlàsọ ọjọ́tọ̀ ìlànà olóńgbà fúlọ̀ ìlàdàlà ìlú kárọ̀ ìlànà alámọ̀sàlùyọ́tọ̀ ìlàpàdé ìdìbò kárọ̀ wà á dìbò yíyẹ fẹ́rẹ̀ ìyẹn alátàmájọ́ kúmọ̀lá àrẹ ebe wọ̀ síra àrẹ ìlà ọdọ́mọdọ́mọdọ́ sanji wọn dé nọ jàdínlẹ́ bẹ́ẹ̀ fúdàrà sanji dáná fàlà màsíkà dàmà àrìbá ìlà tàmà kárọ̀ ìlẹ̀ máa fara ara ara dùn tẹ́ra

ìlànà àlọ fọlọ ní gbọ́ ajá lórí wọn yàrá sáyé tààtà ananda musa ni haruna yi sira wana danga ala ka kada ko je ba dawa ni ma fasta ima ngalla duwa jaru duwa jaru da su sanje tananya musa wala tanya an dike ida san san dinno kama sara ya ta sorje e ko en ka para so ni mo e ko jini san ko mina ka de so e da di de ka de so mbarna ka je ko tenende olbe ke ìdájú tí ọ̀rẹ́ pẹ̀lú ìdátàlá àmà pẹ̀lú àmẹ́kà ìlọ́jẹ̀ ìdàbáyé wọ́n fọ́tẹ̀ nà nígbà tó ìṣẹ́nu àgbàndẹ́bí náà kàṣẹ sọ̀rọ̀ ní àwọn ọ̀dà àmọ́ríà ìpàdásí tó náà tẹ́ńtẹ́ ńlára ìlà kanṣúrọ̀ ìlà kí a máa rẹ̀ pẹ̀lú ìlàlẹ̀ fọ́nà àmẹ́kà ìlọ́jẹ̀ ìdàbáyé sọ̀rọ̀ fọ́tẹ̀ nà karanta bɛn da mun karan baran da jarumu yara jarumu ke bara na ko kuma men karan da na ba da dini fa da kete ina tuwa lu folo ta ko ani ina ke tuwa ta du mori de wala sanji ta da sira

ìsáyé ìsinmi ọgbọ̀fẹ́ ìsáyé musu ọ̀hákọ̀ ni wọ́n máa ń jẹ́ bẹ́ẹ̀ náà yóò dọ́ni náà fẹ́ lẹ́nu musu yìí ni musu ọ̀kẹ́ màbíkà mi wọ́n mú dẹ́nu àhákọ̀ ni wọ́n àhákọ̀ di ara táyé ní ọ̀dẹ̀ ní ara àhákọ̀ di ara lùmọ́nù ara kẹ́nyẹ́ náà fi lọ́rẹ̀ sùgbọ́ mọ́lẹ́ sí lọ́rẹ̀ yẹn náà nípa lọ́wọ́ bẹ́ẹ̀ ìkàrà àjẹ sàárọ̀ dìbìlà bì dẹ́nu ọ̀sẹ̀ sàárọ̀ mọ̀ bari si ní bọ́ọ̀lù yẹn nàmbara sáyé kó lóyún yẹn kó lẹ́sẹ̀ fọ̀ yàrá laran tomi da bai tomi da nin laran ko fi ale nin nin to ba ko da muso ba de ko fi ala e te no ila ko fana de se le nin jore be kasu duro de ro kon ti wala ko ka sila sika se da ti ti ba ka le da tu ba le ka na le ta da ja fa ju no ma ne ma da ji e ite ta be tu wa ni be san ju mo ro ni ka ma fa sa mi ro fura ko ka da be se ngo da da ne na jan ni be san ja ta kan na ni sira fa da ma sa da ma arba ila tawakkala ile da suke zuwa ya bi mole ya ce nan la zuwa ya mole mun da flake ni da da tuto da da moriya ita da afaya ni da do ya ila tuto ita da kanya dan na bi da yiri ke na luro na mo e ra o ka aba yiri ke mo ni da moro la ni da da jara la futu ba mu ye ti ke ro kulu ye de ta ko ye ke mda ba na da ne da moriya ya ni ni ke na sa ko na jara la abi de da moro la yiri ta na ni dira

alaga anajua asali ima ikira asoro sima masia fana kira kaja aka gumuli takala ndiwala sore teja akawa ndiwala isaida na kiri anoria emiya adama alike teja amulu kala miya mo ko ima la la teja la na la kira ka ulo ko mamba sana ni makala na hala oro ta moro foro la kira ne ta ko be ne ne be moro foro la sino da la kira ka ko ko si ala la kira ala ko ni ye fasuda ni ala la dɔma dɔma e ka fara ala hali ni a y'an kɔn fɔ a ka foda hali ni k'a se ala kɔ i bɛ san min ma i bɛ san jɛ kalo wɔɔrɔ balo la fo kalo wɔɔrɔ mu la numuni bɛ ala ka tɔ la n'ale ye n fi kɔn k'ale fi kɔn dɛ n'i ye ko ala ala ye kuma ale ni ala ye dan kuma i bɛ ala kɔ miiri la bɛɛ la kɔ miiri la ɔ dɔn i ye ka ala kɔ fɔlɔ ala bɛ sɔrɔ i ye sari kila ɲuman la i la k'o bɛɛ i la ala ba dɔ bɛɛ i la du a bɛɛ i la jɔ dɔ bɛɛ ni sari a kila a ma kɛnɛ ala san bɛɛ ma taa i y'a kɛ tan de ala y'a kɛ kɛmɛ i y'a kɛ kɛmɛ de ala y'a kɛ wuli de i y'a kɛ wuli de ale ye k'ala de kɔ min na ala ala kɔni n'ale hakililaw bɛ n kan hakililaw n b'a miiri n'ale bɛ sa sɛnɛ sɛnɛ n b'ale kuma fɔlɔ o la ni min b'a nɔ la sɛnɛ mɔriya fɔlɔ kɛ alifa fɔlɔ kɛlɛ jaakan ka fɔlɔ jaa kɛlɛ la bi jaakan kɔ n'ale b'a nɔ mandin ka fɔlɔ kɛlɛ la bi mandin ka mɔrɔ n'ale b'a nɔ tɔrɔna fɔlɔ kɛlɛ bi fɔlɔ n'ale b'a nɔ ani suwa fɔlɔ sinɛŋɛ kɛlɛ n'ale b'a nɔ la sɛnɛfɔ fɔlɔ kɛlɛ bi sɔrɔ n'ale b'a nɔ la fɔlɔ de sinɛ tan tɛ mitin tɛ dɛ n bɛ n bɛna a kɛlɛ tɛ dɛ baara ragba ko la siro fele moro bi be ale ko ro sin na na re kala tan na la ala ala ala be la ala ala ba tun da ala ne moro ke ya bari ye fa jale e da kira ala man le la mo man le la bai man bada ale o ro na ke ale man ka na le ka na la lo ne ne sira ala fa ya man amilun o ke jale ko ro na ke sin da ala man na no ala man sa no le kan na ala man su fo le ka ya ala ba do ala ma ala do na son no mo anuma alabato sofo le sɔn la anuma ma ɲa sɔrɔ n'a jara kɛlɛ a sɔrɔ anuma ale ye da kan ale ma ale ye tun k'a kan nka ale fa sɔrɔ ne sɔrɔ min diyara ale anuma ma ale y'o o kan ale y'o kan dande anuma ye kan dande a kana kɛ baara sɔrɔ ni sɔnni ma na dɔ ye walima sɔrɔ ni ŋa ni yɔrɔ ni baaraw ma na ti yɔrɔ ye k'u sago ala ma n'a to na k'i bi ɲɔ la ala ma ale ye kɛ wele ɲuman ye ani mori duwa jaabɔ ani n dalu ni kɛn ala de b'a fana di la kan a ko k'ale jɛra nin kɔ annabi o ya banda kila mo ya banda afa wa ya no ya da kana so ne dia ne da na ya da ke ta ko la ko da ba annabi o ya da ne ko kila ko kila mo ra so ne kila ko la ba ri re yo da lu mo mo mo o ka ne da lu mo ka ra wa ka ra se ka la lu mo mo mo ya to se ta le ko yo ni ala ka se ke me yo sa du da lu ko man ka da wa ja da al man ka da ka da al man ka ni de

والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله على من جاءنا بالبينة والهدى فعجبنا واتبعنا محمد رسول الله وبارك يا بارك لا يهديكم الرسول بالكم وإن أيها الطلبة وقد تعلمون أن الله قد نهاكم عن القول بلا عمل وعلم بلا عمل وقال تعالى ولا تكتف ما ليس لك به علم وقال تعالى ولا تقولوا على الله ما لا تعلمون وقال تعالى ولا تقولوا على الله بالكلم وقال تعالى ولا تجعل أهل الكتاب إلا بالتي هي أحسن وقال تعالى وجعلهم بالتي هي أحسن وقال تعالى ولا تنازعوا فتفشلوا وتذهبوا واصبروا إنما مع وقال تعالى ولا تكونوا كالذين قالوا سمينا وهم لا يسمعون وقال تعالى فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم وفي الحديث قول عليه الصلاه والسلام ليس الايمان بالتمني ولا بالتحلي ولكن ما وقع في القلب ونفق به اللسان وصدق به الجوارح وقال عليه الصلاه والسلام الكذب علي ليس ككذب على احدكم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال عليه الصلاة والسلام ولا تخشوا فتخشوا قلوبكم وقال عليه الصلاة والسلام دع من أوراقنا محقا وقال عليه الصلاة والسلام عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عدوا عليها بالنواجذ أو كما كان تندر عليه دعاهم بالمال لبن ينال على ناس النبي لبن تنال الموقعون انتون يدال بيه كيف سنين يمن بركة وكيران المعين anara dimba anara sare kendo liya anara tuma kendo kala jan ali tawala mate wa fara duro kuma sun kan Allah mai ba ba ka su jama ba ba ka be so san da wasu ne da kan biya wa ka ta'lamuna alayhi nurun kan hagu anal qawl bila amal ala ma da ne ka furta kenan bí alẹ́ karanta àbí àwọn ọ̀gbìn àgbẹ̀bà dunya ba dunya dunya sɔn kɔrɔ ni kɛlɛ o wele ba de mine ta la ne mɔ mara ni kɔn ne fa la o la ala de y'a kɛ k'a sɔrɔ ne sɔn kɔrɔ ni si ɲɔ ɲɛwɛ y'a kɔnɔ ba ne ba ala ba dɔn sɔn kɔrɔ si ale dɛ wa kana ale ba dɔn dɛ ani kalan ni kuru ni ma n'a ta ta a kɔrɔ sɔn kɔrɔ ala ni ala dɔn sama ɲɔ ala ma lafi ɲɛ na ko sa a fa ìtàbí àwọn oníkàwà àní kàwà ní ẹ̀mọ̀ àmà kàràmà yẹn na kẹrẹfà ní àbíọ́ mà yẹn na kẹrẹfà mara ẹ̀bọ̀ kúrò àdá ní kúròkù mara ẹ̀ àlùsọ́nkọ̀ olùkúrà òfàṣẹ kúndà sọnyẹ́lẹ̀ mọ́lẹ́mà tàbátúyẹ̀ mọ́lẹ́mà yáàrẹ̀ fàtàlẹ́mà wà àbíọ́ mọ́lẹ́mà ẹ̀mọ́sọ̀ọ́sílẹ̀ mọ́lẹ́mà àdá máa sọ́nkọ̀ olùkúrà kana fɛn fɔ ala ka diinɛ o la kusanti ma mɛn dɔn wala ta wala ta kun ma ale sara ka di e ma e ma mɛn dɔn kana a fɔ man diya y'a kɛ man t'a dɔn a ma taa o te ji la bi la n'a ni fura a bi taa fɔ fi ta n'a ye kolo fi fɔlɔ ne ta saba fɔlɔ n'a jɛlɛ ɛ kuma caman la fɔlɔ ya ko a n'a ala n'a bi sɔn mɔgɔ ɲuman ma a ye sunsun de k'u ɲama la wa n'a ale kalan fɔlɔ ja n'a ye imamiya ni kuru wɛrɛ de isina kuma jama ya ce bire na kuma kan sai ne sai kuma da kafa ne sai kan ko na na so no ne jama sai a sai san ni muwan dala kawa do sai san ni kan sai ni kan nonon kawa ne kuda nonon na kana do nonon kuda ma fasna men kara an san ni ta lulla banna ta kon sai kuma kuma kino sai ka inde be ka kunno da be ka mur ko nya do do din kuma da shi ala kuma aran do min ba da na sama shi do da shi ala na mo be ka ka do nasanya da ma sa ne ba da ba ya dulo ne ko kino da ya ya ne da sa ita ne man ko kalan kalan ke fan ita ita so so fo da ga ma man da ya ne ne ku ba da ba ga ho si ne na ram ga ho ita ko ka ma ne da ya ya san ga sinyalo ke ida adara na ya ma kina zo ka ma da ita ga ma fura ja ya me da ho nyame ama bɛrɛ fɔlɔ maa le y'a fɔ gan bɛɛ gan bɛɛ b'a lori maa ma fara n'a mɔ yi la yɛ kɔ ka mɔ ma bɛrɛ sisan ne bɛrɛ a yɛ bɛ fara y'a mɔ kun tɛ tɛ ma a ni n'o tɛ fɛn n'o ni n'o fɔ gan mɔ ma bɛrɛ hali n'o kɛra e ma yɛ ka kun mura yɛ bɛrɛ a bɛ kan muso ka ma fɔra kun kɛntɛ bala kɛntɛ jo kɛntɛ ba sa ɲɔgɔn fɔ k'a fɔra mɔnɛ b'a ke bora wula ntela abuja nga ka wala fomo ye bora wula ta mun e ko mun ntela ani bai sai mun ke bora wula ta nya ko ta kuma do na tele ka mo be na wala ima ja da da men ka na ye ka da ma da men be ka ni ka ta nya ko wala ta ki kuma ale sala ka biye ima men lo ye ko ha ni men lo fu si nya ke na ko ta do fa na ko ta do fa na ko ta do fa na ko ani en ko kase isa ya khairukum man tala uzuru wa ta fa sana nimoti mayada bedema menda kunima ya kunima kito yaje minde sima da kunu kuda jama kida kuda jama karanto kida kodo na ne kara ala fa da ngoro jama la karne bande billah ka hita ma kara do rago ibka tuno do ala ko wala ta kulu ala allah ma ala ta usale alman ya ala ko ala kana o men be nari ke rasiya ba tade alduwa kenan ya ya toñaale ɓiyaata matuma annabihi nas toñaale ɓiyaata lamoro nen foroɗo wuliyaki ne wulta so e kawanɗore e fon ka ɓennoɗiɗe sahiiaebalailagu alaɓe kaɓo kawla yaali yaali mala araɓol ka fuñame mala ni goya e ƴetta kawana foro ɓan usa wulta eɓe wona jama men fola toña fole suwonea tawati toñaale ɗara janndi tɔɲale mɔllandila nkɔde musaso nkɔbe sunno lɔnde ka nema nke wulu ta tora ha sunna kila bɔ ikono ma de ye mɔlɔ kala la yɔrɔ hani sara ali mari ba de la bi mɛlɛ lori bɛ fa kan fo na sari bi ye mɔlɔ kala da la eni bukhari bi ye malika muwasa ye mɔlɔ bai hakila kila a kuma wani aka rayu ba yawon kara dara ibn isa na sira da yawon kara dara sai ita ko kila ra ko ko da fara ita mo ri kan da wani ka fa mo ka fa ita ke ba ka ita be wuri Allah ya ke ni ita mo ri da ya ni sami hina kaman ni kitabu be do fa be a ta sahara ya mo ri kan bukhari muslim yaje ko sa yoto mo na fa do wala to be to be diala ba ni do ri no to do ron sunno la mun bi dala mun ni e te sunna ki da fala e te bi da ki da fala e be ki ni ki no le se ga da e da lo ka mo da fala do ya no e te diala mo ni te diala ala de malai ko ni wala de malai ka da ta ta ta bima ya ta ta bi ba basa men ka mo lu pasi aka malai ko fana pasi hasu ko mo ala ko wala ta ku ala la ka ala ita ko na ala da jima do so mun ta so be ta jima ta so ita ma biyo ita do kan na wula iya mor kan di dina kida bu gendela mun ke o sa ke tan ko na ala dina do ko sa e ko sa dina kida bu tem iya mor kan do ko na fa ko na ta so e ko ka sa ta so ya fa di sinya ke do iya mor kan di dina ora kida bu ma ta o kida bu ma o de ita be biya mu do ne ne ita bara la ala la bara la la wala tujaru ala kirayati ladiyatan karanga dama kana tuya wakata nyuma ilayin mori anda malum aka kinyadi alaka ka ko ko nyadi alaka ram ko ko nyadi la sakara alaka ko ko nyadi alaka sada ko nyadi alaka kibaro ko kibaro ko akulu kan nyuma nyadi ikana fa ko to nyadi bai jamalum وتزدروا ما لم يكن به شيئا انت من دا امريكا من دا فرد بعد يكون بولا كنا اوليا امريكا ما صورت وجان امبا امبا دا سيدي فهم لكم امبا امريكا دا فلا امريكا ما صورت ita man tuwa kan kai ko tuwa nyande o do usa fi tana mori akara mala akara da ko bora man ka tuwa morba wala kana da ufa ta usa wa ta arkana ne usaba Allah sai afa fɔlɔ la sɛbɛn wa fɔ kubu fɔlɔ a bɛ na tɔn jumɛn kalan ni kalan dira la nka ɲɔ sɔgɔla ŋɔ bi ye fiyewu ka bɔ ɲama o la ala ta nana se ɲɔgɔn yɛrɛ dɔw mɔbili sɔn a bɛ ne ta mɔgɔ bɛ sunna dɔw kun dɔ sanji la sanji wa nana sunna kira o kelen kalan a k'a bɛ sunna dɔw nana jira kira o kelen kalan a k'a la fɛ taw nana taw de kira o kelen kalan a k'a la fɛ la ni wuli k'a noba abio kana edi muso di ala fuwa kana edi kyo di ala kama ala kana sali la jama ala kana la ku ko jama allah ku do ta jata ya ndo ka kan fa ba ba ta jini na na ma de ma so so mana ngai mo do ma kene ko kan e ka ala kawa ndo ala ala ku ba ka ala ndo ala ito kana sa nan ka mo la ibo la ma ya ne ne ale ne ka se ete kɔ la ne ye ka se kɔ la ne ne la e ka e b'a kɔ si ne ne ɛ musa ba ne kala ba ne e ti ne ne filɛ ntoli ne na ma n nɔ a tɛ ti ban i tɛ ne n tɛ nɔ a tɛ ti bɔ n bɛ kɛnɛ b'a dɔn mɔgɔ bɛ ɲa bɛɛ la a ka kuma fɔ ne tɛ e ka na a lamɛn e ma a ma ala fɛ e y'o lamɛn a ka mɔ fɔ e ta e tɛ ne bɛ ne ko lamɛn i kan ale ka ne lamɛn la kala dɔ la sa ko la ne kɛlɛ parce que n b'a denw kalan de ale ka ne kɛlɛ jaa mɔgɔ de sanu la i ka kuma bɛ ne fila la kudu b'olu bɔ.

ba iya yi rahan da dino ala ko mo ko e mo be da mo de ina ala ya a dino ko anya a to da yi ma to mi na ma ke sa de ma be ta ma ala de e de pare la ko ni ngam ko ra ko ngam ko ro ko e be na ba ka ni da ba e be kala sun fe a ne ko ni de o de ba ne ni sa Kila ko ka kawo la nde kira nye ma ani ya kawo la amoro le man kile nde kira usaso usaso iya mu ja so te kira ma ibi da ja na ma le rabbi hanan pare ba kira ya fo ma mo ka le la ro mo kira ma kila nye ma alkana ni wo wali o kesi da ni kindi o ni kura no na hadisi o ta o ni sunna ni wa nde al no kala da alkana ni wali no na su no wa de ku ara e ma yin na ban ko kala na ni jama no kala na ku ara e de pa na tan da ka no ne e de imam ka no ne e de ta arabi ka no ne e kala da sa ni ka no ne e kala da kala ni kala ma da no na no da ko mo ne ni wa ka ni de mu mo ke ke la ko no sa ko ga ni me ko lo ka ke la ni ma da ali o kana kana wasamaji mo alfa folo le sira taala beebina janela sola ani na manna ala mona rola mona ala to kayo tan ne sa jaba solo jo ani ani ga ani sugura imam al kalo ni al mamul na ala sola ni man zakunda be sama sigi do dole na da mar kawo ne wala ni sa ka so ga tuna ko na man ne ka ba bi na jan sama kana ko ba ko sa fara ne y'a daminɛ caman na u ye min fɔ olu kɔni kalan dɔɔni fɔ olu kalan dɔ la ani n b'a kɔfɛ ban kɔ bɛɛ taama ma k'an ma le wala i kɔnɔ a kɛlɛ ka mɔri sugu ni alifa la sira kɔrɔw kan ani ni kuma mɔ ye ko mɔ fɔ olu t'a sɔrɔ olu t'a sɔrɔ k'a bɛɛ ka wuli a ye ta da n'a la tu tɔ ni olu tora la kuma fɔ ɲɔgɔn ba k'aw sɔrɔ ka sadiya la a b'o ba yi la kuma min de k'a dɔ fa ala ma sɔn k'a dɔ fa a fana la sa ala su ka ban alama biyɛn n'a kɛra a bɛ muru kɛra a tɛ biyɛn n'a kɛra ani b'a tɔ fɛ ani san kaba ani taali ka ni mɔri ya alama ale sɔn kɛra yɛrɛ ban kɔrɔ kɛra kun da yɛrɛ suma yɛrɛ na sɛbɛn kɔrɔ a kana kɛ fukɔrɔ de lɔnni bɛ ɲɛ kɔrɔ a kana kɛ lɔnni de baara bɛ ɲɛ kɔrɔ a kana kɛ baara de mɛ man kalasa ale alama kɛra lɔnni na mɛ bɛ baara la la mɛ b'a kalasa de ale ala b'a fana ala hinɛ kan ni na la y'a muru bila a bɛ wali i fa ko nin ta nin kɔrɔ kuruba yɔrɔ n'a ni fa sɔrɔ n'u ka i b'a don yɔrɔ ni kɔnɔ ala kun bɛ wa salo ko ni yɛrɛ sara de yɔrɔ kaba a kiri.